àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànàbí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiru làwọn retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ di ìyá níyà tí gbogbo wa lọ́ọ́ mọ́ dájú. fúrọ́ọ̀nì ní ríza ní ríza gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ fúrọ́ọ̀nì gbogbo wọn o. bàláwo ìṣọṣọ wa káàmádì kèfé bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn ìjáníyà pẹ̀lú ìgbọ́rin ìyá orúkú rọrùn gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó ti jẹ pẹ̀lú òfin tá a láwùrán wá ṣe o olùsúnà rẹ̀. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múri sádọ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tá à ń retí Ìsá ọmọ Màríyàmá kìí ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú fúrọ́ọ̀nì mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù iyẹ̀rọ fúrọ́ọ̀nì gbogbo wọn o. kàláwù sọ̀sọ́ wa káàmádì kẹfẹ́ rí o ní ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù. Mirza Gulam Ahmadu àti Ṣéhù Ahmeda tó lẹ́sìn ìjáníyà pẹ̀lú ìbọ́rin ìyá orúkú rọrùn gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad gbogbo àgbáyé tó ti jẹ́ tẹ̀lé òfin láwùrán kó fi súnà rẹ̀ borí o. bisimilahi walhamdulilayi wasalaatu wasalaam ala rasulilayi wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa àti ẹ̀yin tẹ́ láǹfààní láti máa wù wá ní kíkí ti Islam ní alẹ́ òní alẹ́ òní ni alẹ́ sábtì mọ́júmọ́ sábtì déètì òní ni ogúnjọ́ oṣù kejì oṣù sọ́fàr ọdún fourteen forty four èyí ni episode thirty six episode kẹrìndínlógójì lórí agbọ́ni ọ̀rọ̀ wa asòfíà. ذات الطريقة خالفت الإسلام ẹ̀sìn súfì onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn Islam ẹ̀sìn súfì onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn Islam kókó ìwádìí ṣé súfì ni àwọn ìmáàmù wa mẹ́rẹ̀ẹ̀rin ṣé súfì ni àwọn ìmáàmù wa mẹ́rẹ̀ẹ̀rin tàbí ahàlùsúnná wàlìjàmáà à. ohun tó bí ọ̀rọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ tí bàbá kan tí a mọ̀ sí onísọ̀látù sábíkì sọnù tí wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn fún ayé kó tó wá di wípé a lọ síbẹ̀ ṣe rí ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ẹ lọ yọ àbòsí kúrò nínú ìwé tí yín ẹ yọ àbòsí kúrò nínú ọkàn yín kẹ́ ẹ lè rí ìlérí òdodo ìdí ni pé ẹni tó bá jẹ́ pé olùṣìnà yóò jẹ̀yà kó ṣìnà o ẹni tó bá jẹ́ pé olùmọ̀nà yóò sì gbà ládàá pé ó mọ̀nà pé ẹnìkan ló kó bá lágbájá ẹnìkan ló kó bá lágbájá tí lágbájá ò fi wá ní jẹ̀yà ló jẹ̀yà o àwọn èèyàn wọ̀nyí alápàdùtù ni wọ́n o sẹ́ẹ̀rì wọ́n tún ti dé báyìí sẹ́ẹ̀rì báwọn wọ́n tún ti ń tẹ orí pupa wọ́n tún ti ń tẹ orí pupa ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onífẹ́ òdodo ẹ̀yin náà máa tẹ love àti like ẹ máa tẹ love àti like táwọn bá ń sọ tiwọn alùsùnà kan ò ní tẹ orí pupa sílẹ̀ táwa bá ń sọ tiwa wọ́n ti sẹ́ẹ̀tà ọmọ wọn lẹ̀ wípé ẹ lọ máa tẹ orí pupa ṣẹ́rí báwọn. Hmm. ìyẹn náà mọ jẹ́ àmì wípé àwọn pípù yìí hmm, wọ́n ń tanra wọn jẹ wọ́n sì ń tàn yìí jẹ wọ́n ń tanra wọn jẹ wọ́n sì ń tàn yìí jẹ ẹ̀yẹ́ wo nǹkan tí aládìsí wèrè sọ ní àná àtijẹ́ta ó fìgbà kan sọ wípé torí owó mo fi ṣe tí mò ń ṣe ó tún yá ó tún ń sọ àṣẹ míì wọn ò rí nǹkan sọ mọ́ wọn ò rí nǹkan kan sọ mọ́ pàápàá ṣùgbọ́n wọ́n mọ bí wọ́n ṣe máa twist ọ̀rọ̀ wọ́n mọ bí wọ́n ṣe máa sọ̀rọ̀ di àwàdà wọ́n mọ bí wọ́n ṣe máa wọ́n mọ bí wọ́n ṣe máa sọ ọ̀rọ̀ di wóróworó tẹ́nà bá ti wá du làákàyè ńlẹ̀ fún wọn ẹ sábà mọ̀ wípé ẹni tí wọ́n kó bá yóò di ìyà kó bá ẹni tó kó bá ni òun ló di ìyà kó ẹni tí wọ́n kó bá yóò jẹ ìyà àkóbá náà òun ló di ìyà àkóbá àwọn gbìyànjú tiwa tá a bá lè ṣe torí pé a rí wípé àwùjọ wa wọ́n bùkátà sí ẹni tí ó ṣàlàyé òdodo fún wọn. ẹ̀yin ẹ lọ farabalẹ̀ gbọ́ àwọn episode tó síwájú kẹ́ wá gbọ́ tiwọn náà ẹ mọ̀ wípé irọ́ ni wọ́n ń pa fáyé kò rújú rárá irú ọmọ là ń já wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ọwọ́ ń ká wọn láà ó ń dùn wọ́n ó ń ká wọn lá ó dùn wọ́n ni wọ́n fi ń sọ àtàmọ́ àtàmọ́. ẹ wo àyà suratul An'am suratul Kahf tí wọ́n fẹ́ gbé kọrí àwọn Súfì tí mo sọ fún wọn wípé kò sí tẹ̀síìrù kan tó pe àwọn alùsùfà ní alùsùfì tàbí alùsùfìyà kò sí. àwọn tẹ̀síìrù kan báyìí tó pè wọ́n ní alùsùfíà it is alùsùfà alùsùfà ni alùsùfà ò chẹ́ǹgì sí alùsùfì kò jọra wọn ẹ wá wo bí wọ́n ṣe ń ṣe mọ̀nàmọ́ná lórí irọ́ ẹ jẹ́ ká tẹ̀sí nìkan wò náà ẹ jẹ́ àdúgbò lè rè béèrè pé ta ló mú súnà wá ta ló mú súfì wá ta ló mú súnà wá ta ló mú súfì wá bí wọn náà kú ṣe pè lẹ́nu wọn rí pé kò jọra wọn súnà súfì tọ ta ló mú súnà wá ta ló mú súfì wá àlẹ́bí ló mú súnà wá kò rí ta ló mú súfì wá ta ló mú súfì yá ta ló mú wá. ẹ̀jẹ̀ àmọ́ ẹni tó mú wá. ẹ sì dàgbà sọ pé ẹ àwọn sàbẹ̀ ni ẹ Abu Sa'id al-Khudri ni olórí wọn ẹ rí tọ́ka kankan sí ju wípé ẹnu yìí náà ló ti ń jáde lọ kò sẹ́ẹ̀rí kẹta sẹ́ẹ̀rí tọ́ka sí fáyé wípé Abu Sa'id al-Khudri òun ni olórí wọn. ẹ tún ní Abubakiri ni ẹni abubakar náà ṣe umaru náà ṣe osman náà ṣe ali náà ṣe àkọọ́lẹ̀dà tó sọ̀kọ́ sí tẹ̀ sọ̀rọ̀ àkókò jọ sí láyé ńgbà náà ni àkọsílẹ̀ dà ẹ̀rọ àkọsílẹ̀ tẹ́ pìsẹ́ǹtì ṣùgbọ́n ẹ̀ma bẹ́ẹ̀ ti sọ wípé àyà kan o ó sọ̀kalẹ̀ nítorí àwọn oníṣúfí oníṣúfí tí ò ní ìsìnkú jọ yà nìyí. àwọn sọ wípé yẹn ká ní ọmọ pé ẹ̀bá ọ̀dàn ló di àtàn ìlọ ilé lọ irin ló di ìlọrin kí là ń bí ọ kí ló ń sọ ohun tí wọ́n ní kókò bò ló bọ̀ kò rí bọ kọ́ sójú pátákó display hàn wọ́n báwo ni sófà yóò ṣe di gbogbo tó mú wá ẹni àmọ́ torí pé wọ́n ti mọ̀ pé èyí tẹ̀ ń gbọ́rọ̀ wọn gan ẹ̀ nílàkàyè tẹ́bà nílàkàyè ni àwọn àwọn àwọn kọ́là yóò mọ̀ sọ pé ẹ bóyá ẹ̀fún ṣe tán òun ló kó bàbá wa wá sí ìlú Ìbàdàn ẹ̀fún ṣe tán níbo ti gbọ́ ìtàkìtàn ká sọ fún ọ pé ẹ̀fún ṣe tán ló kó bàbá ńlá wa wá sí ìlú Ìbàdàn tó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà kí nìyẹn ní ṣe pẹ̀lú pé ẹkùn bírọ́ á ń bọ̀ sí bọ̀ sí pé kò rí bẹ́ẹ̀ tó jẹ́ sì mọ̀ pé àwọn tí ń tẹ́tí gbọ́ wọn gan náà àwọn gan ń fẹ́rẹ̀ tí ó tàn wọ́n jẹ ẹ bẹ́ẹ̀ nìkan sọ pé ẹ wọ́n ní máàdù ló ti jáde wọn ò dá mọ̀ ní máàdù èèyàn mélòó gan ní kírun lẹ́yìn rẹ̀ àwọn ohun gan ni wọ́n dá mọ̀ ẹ̀wù wúrowúro ẹ̀wù wúrowúro ògèdè aláṣẹ kí là ń sọ kí lẹ̀ ń wí àwọn ọ̀rọ̀ tá a sọ ó ní kẹ́ẹ̀fẹ̀sì sí èmi ń fo èsì sáwọn ọ̀rọ̀ yín mò ń ta yín ní rọ́lí kọ̀ọ̀kan ẹ ẹ ẹ fẹ̀sì sí tèmi náà sọ ẹ rí yẹn mú wá ìbá ìgẹ̀sẹ́mìtì ìbá ìgẹ̀sẹ́mì ọ̀dùrẹ́d ìwọ náà mú iye òǹkà kan wá tí ó sọ pé àwọn àwọn alùsùn náà wálé jàmbá àjókòó lójú ayé ànẹ́bí ní adúlù gbogbo àlàyé tá a ti ṣe ń wípé Once you are a Muslim, you are Ahlus Sunnah. Once you are a Muslim, you are Ahlus Sunnah. Sẹ́yìn náà sì gbà bẹ́ẹ̀. Tá a pílé ohun bàbá yín. Táwọn náà gbà bẹ́ẹ̀. Ká tún wá ṣẹ̀ṣẹ̀ lọ́mọ mú nǹka àwọn kan wá. So, ẹ̀yin ènìyàn mi tòótọ́, ta ló mú Súnà wá, ta ló mú Súnfí wá? It's a question ta ló mú súnà wá ta ló mú súfí wá èmi fẹ́ tẹ̀lé tó mú súnà wá ta ló wọ́n fẹ́ tẹ̀lé ta ló mú súnà wá ta ló mú súfí wá èmi fẹ́ tẹ̀lé ẹni tó mú súnà wá ta ló fẹ́ tẹ̀lé. mo fẹ́ kẹ́ ẹ fọ èsì yẹn sínú kọ́mẹ́ǹtì yìí ta ló mú súnà wá ta ló mú súfí wá ta nìwọ fẹ́ tẹ̀lé súnà ti tó èmi ànábì ló sì mú súnà wá sallallahu alaihi wasallam ẹni yòówù torí ó mú súfí wá kọ̀nà mi kólóbó kọ̀kà mi torí pé ànábì sáàbù tó fi kú tó fi lórí ayé kẹ́límà súfí kò tẹ̀lé ẹ̀bọ́ tàbí kò sàsọ́lẹ̀ pé tó ń bá kú láyé tán ẹ̀dí súfí o sàsọ́lẹ̀ bẹ́ẹ̀ so why tí a fi àmọ̀ ara wa so ìyẹn báyẹn ṣé wá rí bàbá onísọ̀látù sábìkì sọnù nínú èsì ọ̀rọ̀ tí mò ń fún wọn lọ́wọ́ irọ́ ti pọ̀jù ní ọ̀rọ̀ wọn irọ́ ti pọ̀jù náà bàbá ṣé nítorí pé irọ́ àti àdáparọ́ ó jẹ́ orígun àkọ́kọ́ nínú orígun ẹ̀sìn súfí ló fi jásí pé gbogbo ọ̀rọ̀ ifá ń já sí rọ́ ni ọ̀gá o ẹ jẹ́ ká lọ sí ohun tí bàbá yìí já lọ síbẹ̀ náà bàbá yìí aláwọ̀ ah, sánú wa o àpàdà sí aburú tí ó dé bá wa tá a fi ní súfú lókù tá a ṣe ọlọ́mọdé àárí o torí pé ẹni tí àpadà sí aburú bá ti dé bá hmm, yóò di ìdàkudà yóò di ìdàkudà ni o bàbá yìí wọ́n ń wá yà wá nu slọ́tù lẹ́kàp àti slọ́tù làníyàmù àyà àwọn àtìhábù súfà wọ́n fẹ́ sọ di àtìhábù súfì mo ní kò lọ bẹ́ẹ̀ kò jẹ mọ́ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni àtìhábù súfà ọ̀tọ̀ ni àtìhábù súfìyà ìpèrè òjọra wọn. wọ́n tún fò fẹ̀rẹ̀ wọ́n tún ní ẹ̀ mo tẹ̀ bọ̀ wá sí inú tí àyùn inú tí àyílíyà mo sì bọ̀ wá sórí rẹ̀ nílé yásílẹ̀ àwùjá àwọn tẹ̀lá tó ń ti ní kánù sọ̀hábà kánà sọ̀hábà sòfìyí náà tí wọ́n kà nu prógámù wọn mò ń bọ̀ wá sí mò ń bọ̀ wá farabalẹ̀. ibi tí mo fẹ́ lọ lálẹ́ yìí ni pé bàbá yìí tún parọ́ mọ́ àwọn àyímọ̀ àlẹ́ àwọn ìmáàmù wa mẹ́rẹ̀ẹ̀rin rahimahumullah wọ́n tún parọ́ mọ́ wọn tí wọ́n fi rọ́ọ̀sì yín ni. alẹ́ ẹ̀ lè rí ẹ̀rí nínú ìsìláàmù láti fi gbé súfì wọlé súfì dádúró lọ́tọ̀ ìsìláàmù dádúró lọ́tọ̀ ni àlejò sì ni súfì onílé ni ìsìláàmù onílé ni súnà àwọn àdìsúnà gba súfì lálejò ni wọ́n lérò pé ẹni ire ni wọ́n ni wọn ò ni ibi ni wọ́n. wọn ò mọ̀ pé ẹni àìjí kí ẹni àìjí ẹni àìjí kò ní wọn wọn ò mọ̀ pé ẹni kò mọ̀ ẹni mọ̀ òkò lórí kì í súnfí ẹ wá ń sọ wípé àbú ànífà ọgbà bí súnfí kọjá bíi pásíjì kan ìmáàmù wa mọ́lìkì náà ọ̀nà ó súnfí àbí ìmáàmù ṣáfì náà

gẹ́gẹ́ wọn náà ti mọ̀ ó sì lè tọwọ́ nínú ojú nìkan tó ń jẹ́ pé olùtọ́pẹ́pẹ́ nípa ṣẹ̀ríà ni àti àkíkà ẹ̀rí pé mọ́mù sáàfì yìí ó náà sọ nípa ó sọ nípa ẹ̀ ó sọ nípa bí àníkà dáadáa so wọ́n ní wọn náà gbọ́ nípa wọn pé ìmọ̀mù àbúrò olùmọ̀wò ń bẹ nípa ṣẹ̀ríà dáadáa. ìmọ̀ nípa ṣẹ̀ríà. àti àkíkàtúrò kàlámù àti àwọn àlàyé. àti àwọn àlàyé. táwa náà gbọ́ dáadáa. tá a gbọ́ dáadáa. àtẹnu ìmọ̀ọ́mù àgbà àbúrò nípa nùmọ́ọ̀nù láì máa bẹ̀ bàá lá. ìwà kí ibà ánà wú káánà yóò fi ṣẹ̀rí látàwá torí kọ́. àsìkò náà ṣe fún wa ní ṣẹ̀ríà.

níjẹ́ tí ọ̀pọ̀ ẹ̀ nípa ọ̀kú níjẹ́ náà náà bí mọ́mù ṣáàfì. ẹjọ́ náà ló máa bí mọ́mù ṣáàfì. níjẹ́ tí abájọ a máa mú ilé mọ́sálásì mọ́mù ṣáàfì. mọ́mù ṣáàfì ń إمام شافعي يقول لك سنة البلاد وما عليها وما عليها البلاد gbogbo yẹn tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àti gbogbo yẹn tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìwọ mú ní kùsùn nínú ààbò àmì àbúrò ní fásitì gbogbo ayé lọ́sọ̀ àti gbogbo yẹn tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. òun náà ó sọ nípa tẹ̀lúkọ̀. ó sọ nípa tẹ̀lúkọ̀. òun náà sọ nípa rẹ̀. ó sọ nípa òkùnkùn dẹ́mu ẹ̀. nítorí fi mọ̀ nìyẹn pé súnfí ọgọ́rùn mẹ́ta ọdún kọ́ ló bẹ̀rẹ̀ o. Ìkọ́ ló bẹ̀rẹ̀ ìsúta tàbí máa lọ́wọ́. Ẹni bá ní ọgọ́rùn mẹ́ta ọdún ní ṣubú bẹ̀rẹ̀ kó mọ̀ta ní. Ìtàwọn ilé lé orí tí ó bá jẹ́ kókó tàbí pa àdúgbòjá lábò sí èèyàn. ṣe ẹgbẹ́ ọtí bàbá yìí sọ bàbá yìí alágbárí ni wọ́n kí ni kókó ń tẹ́ ẹ sọ́ńbẹ̀ míì sìn tó fi ń rin ilẹ̀ wípé ìmáàmù wa Abu Hanifa rahimahullah oníṣúfì ni ẹ fẹ́ fi hàn ayé pé àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin oníṣúfì ni wọ́n kí wá ní kókó ń tẹ́ ẹ sọ́ńbẹ̀ ní ìsìn tó fi rinlẹ̀ wípé ìmọ̀ọ́mù wa ò àbúwà ní ifá oníṣùfì. ẹ wo bẹ́ẹ̀ ṣe ń fi ọpọlọ àwọn dẹ̀dẹ̀wúrẹ́ yìí ṣeré. àfàládì ti wèrè kí ni bá àmì rẹ sọ́ńbẹ̀ yẹn ní ìsìn tó fi rinlẹ̀ pé àbúwà ní ifá oníṣùfì imam abu hanifa imam shafi sọ nípa rẹ̀ dáàdì ní ẹbí sí ẹ dákun ìtẹ́fẹ́ sọ fáyé ni pé imam abu hanifa ò sófin ni kí ni ṣáhídù nínú gbogbo tẹ́ ẹ sọ ní ìsìn tó fi hàn pé sófin ni imam abu hanifa al-imamu al-awwal al-imamu al-awwal min min muna le a al-arba'a ìmáàmù àkọ́kọ́ kò mọ tí ń jẹ́ sófì ní òjẹ́ rí o kan mú wá ó ní òjẹ́ kẹ́ tani nípa ìmáàmù Abu Hanifa ohun tí ò jẹ́ kẹ́ ẹ rí nǹkan kan pé Abu Hanifa tó jẹ́ oní súfì ni ẹ̀yin ìbárí nǹkan gidi mú wá nípa rẹ̀ ẹ̀ ìbárí nǹkan gidi mú wá nípa ìmọ̀mù àbú ànífà ìmọ̀mù àbú ànífà yìí ìmọ̀mù àbú ànífà yìí alimọ́mù àbú ànífà anuman munusabit àtẹ́yìní wọ́n bí ní ìjírá 80 ó kú ní ìjírá 150 ó lò 70 years láyé ìyẹn ló seventy years láyé kò wá sí ọ̀rọ̀ kankan tó ń ṣe sọ nípa súfì ẹ sì rí súfì tẹ́lẹ̀ rẹ̀ láti ojú ayé àlẹ́bí bàbá ẹni súfì ti rinlẹ̀ láti ojú ayé àlẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó wá wáyé nígbà tí ìjìra pé eighty years ìyẹn ni pé seventy years fáwọn ẹbí kúrò láyé after seventy years sanabi kò láyé ó ní wọ́n bí abu hanifa. ẹ wá rí ọ̀rọ̀ kankan báyìí mú wá tí ìmọ̀mù abu hanifa sọ tó fi ń pèrè ẹ̀ ní súfí ẹ wá ń dààmú ara yín ẹ wá forí ibú sayọ̀ ẹ ń fi orí burúkú ẹ ti ń sayọ̀ yọ̀. ọ̀nà wo ni ìmámù Abu Hanifa ló gbà jẹ́ súfì ọ̀nà wo ló gbà gba súfì kọjá ẹ ló ẹ ló ẹ ló kọjá ń bẹ̀ àbí ẹ ló gbàbẹ̀ kọjá níbo ló ti gbàbẹ̀ kọjá ṣé pàṣẹjì ni sáàrin ẹ̀jẹ̀ ni sójú títì ni wáyé tẹ̀ ń pa irú orí burúkú báyìí náà fàyè. ìmámù wa rèé ìmámù Abu Hanifa Imamu súnà ni ìmáàmù àdùn súnà wal jamaa ni. ìmáàmù Abu Hanifa ẹ̀ lè rí ọ̀rọ̀ kankan tí ó fèrè lẹ̀ wípé oníṣúfì ni. náà ni òjẹ́rì gẹ̀gẹ̀ mú wá ẹ̀ ìmáàmù Abu Hanifa ẹ̀tún gbọ́ ẹ̀jẹ̀ ẹ̀tún gbọ́ ọ kẹ́yìn náà wá wòye sí pé kí ni bàbá ìrí mú wá tá a pè ní pé ó ń fi rinlẹ̀ pé ìmọ̀mù àbọ̀ ànífà o pé oníṣùfì ni ẹ̀yìn náà tuntun gbọ́. ẹ jẹ́ ká wo ìgbésí ayé ìmọ̀mù àbọ̀ ànífà. ẹ̀ á tún wò. àlìmáàmù àbọ̀ ànífà wọ̀nyí máa wá wá òkà áńlá. ìmọ̀mù àbọ̀ ànífà. àwa ti a fẹ́ wo ìgbésí ayé ìmọ̀mù àbọ̀ ànífà báyìí o. bik gị ga-atụ h uru e ị na-echere i akịwara akụ ịkọ adụarị anụwue aụ ọnụwụ ayụrị ime anụrị akịba gịadịgị anyị kpata adụhị meanyụ a n'me rra

nùmánù láìpẹ́ ọlọ́sà alá. وكيف أنه كان يؤتي الشريعة والطريق àti a náà ṣe fún wa ní ṣẹ̀ríhà ọ̀nà ẹ̀sìn ọ̀sọ̀ yíká ní pé òun náà rí fìrífìrí nípa òkú bàgàdáàdì bàgàdáàdì oh, ló kú sí ló kú sí ẹ̀rí pé ìmọ̀ mùsáàfì yìí níjọ́ tí àbúrò àdúgbò ẹ̀kú Gbogbo nǹkan tí bàbá yìí fẹ́ gbé kalẹ̀ lódùwúrọ́, òní kó fẹ́ fi hàn ayé wípé àbúrò àlefa oníṣòfin ni. Ǹjẹ́ ẹ sì rí nǹkan kan gbọ́ nínú ọ̀rọ̀ ẹnu ẹ̀ ní ìsìn? tó fi rinlẹ̀ yìí pé àbú ànífà torí sùfì ni ẹ máa gbọ́ lọ. nígbà tá a bá jẹ lọ mọ́sáàlì pẹ̀lú ẹ̀yìn ìyẹn wa a máa mú ilé mọ́sálásì mọ́mù sáfì wọn ṣáfì ẹ̀ débẹ̀ náà dáadáa mo débẹ̀ dáadáa kì í sẹ̀ka kì í sẹ̀ méjì kì í sẹ̀ mẹ́ta nítorí pé bísírà kí má lọ sí àyè àwọn ẹni ọlọ́ọ̀bẹ yẹn ìyẹn ní الإمام الشافعي يقول لقد سنة البلاد وما عليها لمن كان البلاد ẹ̀yọ̀ tí mo ń bẹ̀. arúgbẹ́sẹ̀ yà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìwọ́n mi ló sì Abu Hanifa. Abu Hanifa ti gbogbo ayé lọ́dọ̀ àgbègbè yà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. òun náà ó sọ nípa tọ̀ríkọ̀. ó sọ nípa tọ̀ríkọ̀. òun náà sọ nípa. kí ló wí ń pa rẹ̀? kí ni ìmọ̀mù Abu Hanifa sọ nípa rẹ̀ tí ò ṣe é kà síta? àgbàlagbò kúrọ̀. òun náà sọ nípa rẹ̀. ó sọ nípa àkùkọ̀ ń dẹ́mu ẹ̀ nítorí ìmọ̀ ti sún sí ọgọ́rùn-ún mẹ́ta ọdún kọ́ ló bẹ̀rẹ̀ o. Nípa ló bẹ̀rẹ̀ ẹ̀ ibi tá a dàrú máa lọ́wọ́. Ẹni bá ń lọ́gọ́rùn-ún mẹ́ta ọdún ni, ṣubú bẹ̀rẹ̀ kò mọ̀ tẹ̀lé o. Ìta ilé ẹni tí ó bá jẹ kókókó gan-an alábòsí èèyàn tẹ̀ ń pa ìtàn kìtàn. Ẹ̀yin gan-an ni. Ṣebí ń tẹ́ ẹ fẹ́ sọ fáyé ni pé ìmọ̀ọ̀mù àbúrò àní fáwọn oníṣúfì ni kí wá lẹ wá rí mú jáde báyìí ní ìsìn kí lẹ rí mú jáde báyìí gẹ́gẹ́ bí ẹ̀rí pé oníṣúfì ni ìmáàmù Abu Hanifa ẹ rí nǹkan kan mú jáde ẹ rí nǹkan kan mú jáde bàbá yìí ẹ má sọ̀rọ̀ ayé jẹ mọ́ ìmáàmù lè mùsùlùmí náà lẹ́pẹ̀ nù tí àtẹ̀ẹ̀kà ẹ̀ pè ní ìmáàmù sùfì yìí ìmáàmù àwọn mùsùlùmí lẹ́pẹ̀ ẹ̀ pè ní ìmáàmù àwọn onísùfì so ìyẹn kọ́kọ́ jẹ́ pé ẹtún lulẹ̀ ń bẹ̀ yẹn lálẹ́ yìí Abu Hanifa ìmáàmù Abu Hanifa Nu'man kìí ṣe kíni kìí ṣe onísùfì kìí ṣe onísùfì alùsùnà alùsùnà ni ìmọ̀mù wa Abu Hanifa gẹ́gẹ́ bí a ti sọ síwájú nígbà tí hijira pé eighty years ni wọ́n bí ó sì kú ní one fifty hijira ó lò seventy years láyé kò sì sí àkọọ́lẹ̀ kankan tó fi mọ̀ wípé ìmọ̀mù Abu Hanifa o ó gbúrò àwọn oníṣòwò torí gbogbo àsìkò ọgbà yẹn àwọn kọ̀ọ̀kan ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa sọ pé àwọn ń ṣe súfì ni tá a bá sọ fún yín bí ọgọ́rùn-ún ọdún mẹ́ta lẹ́yìn ìjìra ní súfì tó bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n tó lọ́ọ̀jì ẹ̀fọ́ málè nìyẹn ní bátírọ́ àwọn kọ̀ọ̀kan ti ń ṣe ìranìyẹn bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ àmọ́ záwíyà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ní láyé basirọ́ ní Iraq ló ti wáyé tó ti yé so therefore imam wa Abu Hanifa ẹ pé so Sufi àwọn ọmọ kéwu rẹ̀ wọn èso Sufi ta ló túkù lẹ́yìn imam Abu Hanifa ó kù imam wa Málíkì àbí tọ̀ ẹjẹ́ agbọ̀n kan tí bàbá òtún sọ o nípa ìmáàmù wa Málíkì ẹ̀jẹ̀ àgbọ̀. ẹ jẹ́ ká wá wọnú tìmọ́mù Málíkì. ìmọ̀mù Málìkì rahimahullahu ta'ala ìmọ̀mù Málìkì yẹ̀kúrù ìmọ̀mù Málìkì rahimahullahu ta'ala ó sọ máa ń tàfà káhà wọ́n bí ìmọ̀mù Málìkì ní 94 94 years ìjírá tó tó ń sìn ìjírá 94 years so ọdún mẹ́wàá tó lé làbẹ́ mi lò nínú ìjírá Sọ́dọ̀ tó ń kíra kì í ṣe ìyàlọ́dún ẹ̀sìn bí ìmọ̀mù Málìkì years ń kíra. Ń kíra ó dẹ̀rù 85 years láyé. 85 years ẹ̀ lélẹ̀ o. Sọ́dọ̀ ìmọ̀mù Málìkì ní years ń kíra. Ń kíra ó dẹ̀rù 85 years láyé. 85 years ẹ̀ o.

tàkọ́jì tàbá sákọ̀ ooo ẹni tó bá mọ fíkì rárá ó máa pa fíkì rò tí ò lè ṣe súnfí. wá jẹ́ súnfí kì í ṣe ní súnfí kò má pa súnfí. ọ̀sẹ̀ ní sábà sákọ̀ ó lè ya kòkí. ó ti ya kòkí kòkí lẹ́gbọ̀n rí òkì ni ìlànà ẹ̀ńdà tó wá fà. ọ̀bọ̀ olóòṣè súnà. ọ̀ṣẹ̀ súnà. ọ̀kú sí sí. òkì ni ẹ kọ̀ọ̀fọ́ọ̀mù òkì ni ọ غفا وما انتصر وفى ولم يتفقه فقد تصدق ẹni bá ṣe ṣíṣí yóò sì mọ́ gba ẹ̀sìn. a ṣe ṣíṣí wọ́n pẹ̀tẹ̀ fún ọ lóòótọ́ wọ́n ti pẹ́tẹ̀ tó bá ní ọlọ́wọ́ ọ̀njẹ́ni wújẹ́wújẹ́ ìwọ́n máa wọ èèyàn ọdún ọmọ ọkùnrin àwọn mòlíkì tí mélòó kan ọ̀wá ẹ̀sìn. ọmọ ìwọ ni sànádìkọ̀. ìwọ a ká ní sànádìkọ̀ ọmọkọ̀bùlí ọmọbàdí ọwọ́ náà ti sún sànádìkọ̀ ni ọ́ sọ̀dọ́kọ̀ ni ọ́ torí ọ́ máa ṣẹbọ kò ní mọ̀. ọ́ máa ṣẹbọ ọ̀ ní mọ̀ ọ́ máa ti pọ̀ ọlú kò sì ní mà. ìwà mẹ́rin jẹ́ máa bẹ ilé wù máa wọ́pọ̀ ìdìtà ẹni bá máa ń pa fúnfín. ọmọ pa fúnfín. ọ̀sùn ọ̀sùn máa ń pa fíkìrù. ìmáàmù màlìkì ló sọ bẹ́ẹ̀ ok mo ti sọ lẹ́ẹ̀kan wípé three hundred years òun ni zuhur wal intisharu. ظهور وانتشار الصوفية ló tó ṣẹlẹ̀ ìhàn táwọn kan pera wọn ní súfì ìhàn tí ó hàn gbígbilẹ̀ tí ó gbilẹ̀ after three hundred years ni nínú hijira ṣùgbọ́n síwájú àsìkò yẹn àfúrọ́ọ̀dù wọn ti ń dá súfì wọn ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ by the time ìmáàmù wa màlìkì ìmáàmù wa màlìkì òun rí àwọn kan tí wọ́n ń ṣe súfí ó rí àwọn kan tí wọ́n ń ṣe súfí ṣùgbọ́n wọn ò tí ì lọ́ǹtì ẹ̀fọ́ málè wọn ò tí ì lọ́ǹtì ẹ̀fọ́ málè so ní àsìkò tí ìmáàmù wa màlìkì ẹni tí ẹni tí ó jẹ́ ìmọ̀mù wa kejì yìí ní àsìkò tiẹ̀ àwọn onísúfì yẹn wọ́n ti ń wọ́n ti ń wà káàkiri ìlú ṣùgbọ́n wọn ò tí ì láǹfààní láti kóra wọn jọ wọn ò tí ì láǹfààní láti bíúdì sáwíà kó tó wá di pé wọ́n kọ́ záwíyà fún wọn ní basirọ́ ní orílẹ̀-èdè Iraq so bí yẹn ti jẹ́ nìyẹn bàbá ní ti ọ̀rọ̀ tí ẹ wá sọ tẹ́ ẹ sọ pé Imam Maliki ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ náà. قولك ọ̀rọ̀ rẹ tó sọ wípé mọ́ntàsọ́ wàfà wọ́là mìyàtà fàkọ̀hà fàkọ̀tà fàṣàkọ̀ wà mọ́ntà fàkọ̀hà wọ́là mìyàtà sọ́wà fàkọ̀tà zandakọ̀ títí dé parí rẹ̀ pé wà mọ́ntà máa báyìí na lè kọ̀tà hàkọ̀kọ̀ ọ̀rọ̀ yìí Hmm, bàbá ṣe rí ẹ̀yin Sufi gẹ́gẹ́ bí mo ti sọ nínú previous episode wípé orígun ẹ̀sìn yín àkọ́kọ́ ò ní alikazibu wàlìfìrọ irọ́ pípa àti ìparọ́mọ́ni ẹ̀sìn Sufi yìí wọ́n láìkí ọ̀rọ̀ tó bá jẹ́ irọ́ ọ̀rọ̀ tó bá jẹ́ irọ́ àwọn èyí wádìí ọ̀rọ̀ wò lọ́dọ̀ súfí àwọn òṣèré ètì náà bèlè ìsìnáàdì wọn ò ṣe àkúlé kan ẹ̀gbà àwọn ẹlẹ́gbà wọn ò ṣàkúlé kan tiwọn tiwọn ni pé kí wọ́n sọ pé lágbága sọ pé ṣé lóòótọ́ ni lágbájá sọ ọ̀rọ̀ yẹn tàbí kò sọ oníṣúfì òfẹ́ mọ́ o torí pé súfì dúró sórí kòràfàt àwọn ọ̀rọ̀ dídùn tó jẹrọ ọ̀rọ̀ tó dùn létí ewo rẹ̀ bó ṣe létí báyìí kòràfà ni kòràfà lọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tó dùn létí ni àmọ́ tí kò ní sánádù ẹ̀já tẹ̀wájú ṣé ẹ rí ọ̀rọ̀ yìí àwọn àfáà sọ pé fàínà hábì yí àlìmọ̀kùlá káfùrá ìndàlèmùtà àkìrín nìsìbátù ha ìmáàmù Malik rahimahullah ta'ala ṣé ẹ rí ọ̀rọ̀ pé mọ́ńtàfà sákọ̀ ẹ̀ mọ́ńtàtọ̀ wáfà wàlámúyàtà wàlámú bó ló ṣe sọ́nà wàlámúyàtà fàkọ́hà mọ́ńtàfà kọ́hà wàlámúyàtà sọ́wọ́fà ọ̀rọ̀ yẹn tẹ̀ ń rí mu ṣíṣe àfitì rẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àwọn tó wá lọ́wọ́ ọ̀gbẹ̀yìn wọ́n ń ṣàfitì ọ̀rọ̀ náà sí ìmọ̀mù wa Málìkì fàkọ́dínà sábà hàlàwú bìlà sànàdín àlìyún àlẹ́ àdáwí. àfa àwa kan ti ń pè ní Ali Adáwí Ali Adáwí òun ni ẹni tó kọ́kọ́ sọ pé ìmáàmù màlìkí sọ̀rọ̀ yìí ó sọ bẹ́ẹ̀ pé ìmáàmù màlìkí sọ̀rọ̀ náà fi háṣíyàtì yìí aláṣẹ́rí ìzòrùkọ́ ní àlèmọ̀kútásọ́rù lèmọ̀kútásọ́rù lẹ́yìnzíyà fèlèfíkì àlèmálìkì afáwa áńlì àlẹ́ adáwì yìí ó mú ọ̀rọ̀ yìí wá wípé Imam sọ bẹ́ẹ̀ ó mú wá nínú ọ̀rọ̀ tó fi gbá sẹ́rí ùzùrù kọ́ ní létí nínú mùtáfáwù tíra ìzíyà lójú ọ̀nà fíkìwù Màlìkí ìyẹn ni pé Ali Alí Àdàwí òun ló sọ̀rọ̀ yìí sínú etí ewé tíà tó jẹ́ ṣẹ́ríwù ṣẹ́ríwù fún zùrùkọ́ni tí wọ́n ṣe fún mùtásọ́rù ẹ̀ǹzíyà. now afa tó sọ̀rọ̀ yìí afa tó sọ̀rọ̀ yìí ìyàwó ni wọ́n bí wúlì dàálì yùlẹ̀ adáwí wọ́n bí àlì adáwí yìí wọ́n bí ní ìjírá one one one two ó kú ní one one eight nine wọ́n bí ní one one one two ó kú ní one one eight nine wal ìmáàmù abu abdullahi malik ibn anas ìmáàmù wa abu abdullahi maliki imamu amaliki wọ́n bí òun ní ninety three ìjìrà wọ́n bí ẹni tó sọ pé ìmáàmù sọ̀rọ̀ yìí wọ́n bí ní one one two ìjìrà so ìmáàmù wa maliki ti kú láyé one seventy nine one and seventy nine ẹ wòye ọdún tí ń bẹ láàrin ìgbà tí ìmáàmù maliki ti kú láyé àti ọdún tí wọ́n bí Ali Adawi nine hundred and thirty three years ló wà láàrin wọn nine hundred and thirty three years ló wà láàrin wọn. tó túmọ̀ sí wípé ìmáàmù Adáwí ìmáàmù Adáwí kò bá ìmọ̀mọ̀ nípì láyé ọkàn kẹ́kọ̀ọ́ lójú ọ̀nà fíkìú màlìkí ni after nine hundred years tí ìmọ̀mọ̀ màlìkí ti kúrò láyé ni wọ́n tó bí ìmọ̀mọ̀ wa Ali Adawi ta ló gbọ́rọ̀ tó ní ìmọ̀mọ̀ màlìkí sọ ta ló gbọ́ lẹ́nu ìmọ̀mọ̀ màlìkí nínú àwọn immediate and direct student Imam Malik kò sí so ọ̀rọ̀ yìí rúmọ̀ ni ìròyìn ẹlẹ́jẹ̀ ni àti ọ̀rọ̀ ni kò tẹnu Imam Malik jáde kókó ọ̀rọ̀ nù àmọ́ torí pé ẹ̀yin Súfí ẹ̀yin Súfí ẹ̀yin kìí ṣèwádìí pé ọ̀rọ̀ yìí o. sórin ilẹ̀ tàbí òrin ilẹ̀ kò sì tuntun létí tiwa àwọn èèyàn ń parọ́ ọmọ tí wọ́n sọ ń wí tọ́lọ̀ ò ní sọ bẹ́ẹ̀ nínú kùránì àwọn èèyàn ń parọ́ mànẹ́bí Muhammad sallallahu alaihi òun ló bí àdíìsì mòdú àti àdíìsì bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń parọ́ máwọn àbá ẹ̀sìn wọ́n wí nǹkan báyìí tó sì já sí pé wọn ò wí nǹkan náà àwọn olùtọpinpin àwọn wàá tọpinpin ọ̀rọ̀ náà kán bá ti wá tọpinpin rẹ̀ wọ́n á sọ fáyé pé ọ̀rọ̀ báyìí tẹ́ ń sọ pé àáfàá báyìí sọ kò rinlẹ̀ kó sọ ọ́ o irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ o ní ọ̀rọ̀ tí bàbá yìí sọ pé ìmọ̀mọ̀lẹ̀ kì í sọ pé mọ́ńtà sọ wáfà wàlámúyà tàfákọ́hà àkọ́dé tàfásákọ̀ pàmọ́ ń tàfákọ́hà wàlámúyà tàfáwákù fàkọ́dé tàzáńdákọ̀ ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ lẹ́nu. ìmáàmù wa ali àfáà wa ali adáwí òun ló mú ọ̀rọ̀ yẹn wá ó ní the first person tó kọ́kọ́ mú wá tó fi sí etí tíà tó jẹ́ sẹ́ríù fún ìzíyà pé Imam Málíkì sọ bẹ́ẹ̀ pé wàkọ́lá Imam Málíkì Imam Málíkì sọ pé man eh, tafaqaha falam yatasawwafu ayna sami'ahu níbo ló ti gbọ́ pé Imam Málíkì sọ bẹ́ẹ̀ torí pé difference ti ń bẹ láàrin wọn nine thirty three years ni níbo ló ti wá gbọ́ bàbá ẹ̀yin òṣìwádìí ti yín inú yín dùn pé Imam Málíkì sọ bí àgbù torí pé sáfẹ́ ẹ̀ ń wọ́ ọ̀nà láti gbé sufi wọnú ìsìláàmù irú ọ̀nà ti pa sufi ó padà sí Paris tó ti wá ni. sẹ́ẹ̀dì báwọn o so pẹ̀lú tá a sọ́lẹ̀ yìí wàlá múnárọ̀ ọmọ yòfídú sí hàtà nísìbà àbí ìlìmọ̀kúlá lil Imam Malik rahimahullah ta'ala àwọn ò rí in tó fẹ́ ṣe wá láǹfààní àǹfààní pé ọ̀rọ̀ yìí ṣíṣàfitì ẹ̀ sí mọ́mọ́ àlèkè kó fẹsẹ̀ nílẹ̀ kò sí inú ọ̀rọ̀ yìí pàápàá pẹ̀lú táìmù tí mọ́mọ́ àlèkè wájà yé táìmù tó kúrò táìmù tí wọ́n fi ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ yìí tó ní mọ́mọ́ àlèkè ni ó sọ ó ti fi rinlẹ̀ wípé ọ̀rọ̀ yìí o wọ́n kàn ṣàfitì ẹ̀ sí mọ́mọ́ àlèkè ni o kì í ṣòun ló sọ ọ́ ọ̀kan nínú àwọn oníṣúfí ló sọ ṣé ẹ rí ìmáàmù ìmáàmù yìí Ali Adawi oníṣúfí kàlìwàtí ni oníṣúfí kàlìwàtí ni àṣírí ló gbọ́ ò tọ́ lam tújàdù hádìí àlìmọ̀kúùlá fi kìtàbí limuwatta ọ̀rọ̀ tẹ́ ń sọ pé mọ́mọ́ lè ti sọ yìí ayẹ mùwátà ò má lè ti wò àbá ń bẹ̀ alìkìtàbù lẹ̀bí àláfàwù àlìmọ́mù málìkì bìnàfsì yìí tí àti ìmọ̀ọ́mù àlìkì fọwọ́ ara rẹ̀ ṣe àbọ̀rọ̀ ìfẹ́ tó bá dá sí pé ìmọ̀ọ́mù àlìkì lọ́ba sọ ni àbàbá ń bẹ̀. wàkọ́dí jamaa wàkọ́dí jamaa asad ibn lifurot wasahanun fatiwaahu alẹ́tì aftabiha àfáà wa asad ọmọ furod àti sheikh sahnun àwọn méjèèjì wọ́n kó gbogbo fatiwa tí Imam Maliki ṣe wọ́n kó jọ wà àkàdúrà ní ibùdó kọ́ọ̀sì wọ́n gbà látọ̀dọ̀ wọ́n lọ gbà lọ́dọ̀ ọmọ kọ́sìm ní Cairo wáyà lẹ́tí tùsámà bèlèmùdá wánà àlèkúburọ́ gbogbo àwọn fásiwá tí Imam Maliki ṣe pátá òní wọ́n kójọ sínú tí àtẹ́ ń pè ní àlèmùdáwánà àlèkúbúrọ́ tàbí mùdáwánàtù àlèmọ́m Maliki wọ́n làm tú ìjàdù fi àbí ìmọ̀kùlà ọ̀rọ̀ tẹ́ ń sọ pé Imam Maliki sọ yìí kò sí ń bẹ́ẹ̀ wàhákàtà àádàtù ahàlì sòfìyà bí ìṣesí àwọn oníṣúfì ṣe rí nù yusniduna lè ìlà àìmọ̀sí àdìsúnà wàlìjàmá wọ́n máa ṣe àfitì àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn irọ́ àwọn ojú wọ́n máa ṣàfitì ẹ̀ sáwọn ìmáàmù àdìsúnà wọ́n yẹ fẹ́rù nàlẹ́ kẹ́dìbà wọ́n ó sì máa dá àdápa irọ́ mọ́lẹ̀ wọ́n máa ju àdápa irọ́ wọ́n máa jùlẹ̀ wallahu lil musta'an ọlọ́run ọba ní kọ́rọ̀ wà lọ́wọ́ o òun fi fẹ́ràn irọ́ ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ àwọn tí wọ́n ń parọ́ mọ́ Ànábì tí wọ́n ń parọ́ mọ́ Ọlọ́run àti wá parọ́ mọ̀ mọ́ màlìkì ṣe yóò wá ṣòro fún wọn ni. fún mọ́ láòkọ̀bílí náà áàbì yí àlìmọ̀kúùlà ẹ tún máa gbọ́ òun tá a bá tiẹ̀ wá tẹ́wọ́ gbọ́rọ̀ fẹ́ ní mọ̀ màlìkì sọ ẹ̀ iná nẹ̀fẹ́ àlùkùn àlì tàṣọ̀wàfà àlìmọ́mú nàṣúhù ẹja bíi léèrè náà iná màlìkì tẹ́ ló sọ̀rọ̀ sóṣe súfí lójú ayé rẹ̀ sóun gangan ṣe súfí la èsì ẹ̀nìyàn náà ni o wàhálì tasọ́wọ́fà ahadun min tùláàbì ǹjẹ́ ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ mu wa maliki. ǹjẹ́ o ṣe súnfí bi kí lè sí ẹ̀ là báwo ni màá màlìkì ó sì sọ wípé ẹni tó bá ṣe fíkìú tí ò ṣe súnfí yóò di kòkí ẹ̀ bá ṣe súnfí tí ò ṣe fíkìú

kí ló jẹmọ́ súfí ń bẹ̀ ẹ́ Imam Malik fúnra ara rẹ̀ kò jẹ́ súfí àwọn direct ọmọ kéwù rẹ̀ bíi ibùnú kọ́símù kò jẹ́ súfí àtàwọn míì àtàwọn míì bal huwa wàtúláàbùhù fukọ̀hà wàláìsú sùfìyìn bí kò ṣe pé ìmọ̀ọ̀mù fún ara rẹ̀ àti àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ onífíkìú ni wọ́n o wọn kì í ṣe onísúfí bàbá ọ̀rọ̀ tẹ́ ẹ ní ìmọ̀ọ̀mọ̀lìkì sọ yẹn àhesọ ọ̀rọ̀ ni ìròyìn ẹlẹ́jẹ̀ ni ẹ lè púrúfù ẹ tó gbà wá wàláwùlà lè sìnáàdì làkọ́ọ̀là mọ̀nṣáà á màṣáà kọ́ńtà kan tún nìyẹn lọ́tàwọn àfáàrọ̀ o láwùlà lè isnad tí ìbá ṣe nípasẹ̀ pé ká máa sọ pé lágbájá gbọ́rọ̀ wá látọ̀dọ̀ lágbájá lágbájá gbà wá látọ̀dọ̀ lágbájá ni tá a fẹ́ràn yẹn lẹ̀ nínú ẹ̀sìn tá a níyàn ò mátà òǹkàlùkù ọkọ̀ máa sọ ohun tó bá wù òǹkàlùkù yóò máa sọ ohun tó bá wù yóò máa sọ pé Imam Málíkì sọ báyìí lórí irọ́ Imam Abu Hanifa sọ báyìí lórí irọ́ Ànábì sọ báyìí lórí irọ́ ṣùgbọ́n àwọn aṣáájú wa kọ́lọ̀mbá lè san wọ́n lẹ́sàn-án rẹ̀ wọ́n ti gbé òfin kalẹ̀ pé dandan ni al-isnad dandan ni chain of transmission o gbọ́dọ̀ sọ ẹni tó sọ̀rọ̀ fún ọ ẹni tóun náà gbọ́ lẹ́nu rẹ̀ o gbọ́dọ̀ sọ ọ́ títí tí ó fi kan ọ̀dọ̀ ẹni tó sọ̀rọ̀ àwa àwa ṣe screening fún gbogbo àwọn tí wọ́n láwọn gbọ́ yẹn one by one báwa alùsùnà ṣe máa ń ṣẹ̀sìn tiwa nù àmọ́ àwọn oṣù pí alápàrútù ni wọ́n alápàrútù ni wọ́n sáwọn tí wọ́n gbàgbọ́ wípé ṣé wàá mọ́dà tìjà sọ pé òun pàdé ànábì lójú ayé lẹ́yìn ikú rẹ̀ lórí irọ́ ṣé ń ni wọ́n á ní gbàgbọ́ tẹ́ńpẹ́ nìkan bá parọ́ mọ̀ mọ́ mọ̀lìkì tó sọ pé ń bá ṣe fíkìm tí ò ṣe súfì ìmáàmù mọ̀lìkì ṣe súfì ni kásọpọ̀rọ̀ yẹn sọ bẹ́ẹ̀ ṣe súfì ni wáì tí ò jẹ́ súfì àwọn direct student rẹ̀ wáì tí wọ́n jẹ́ súfì ẹ̀kọ́ là kúrò lára ẹ̀kọ́ ẹ̀kọ́ òkọlà orí burúkú ló ń jẹ́ súfí. ṣé wá rí mọ́ọ̀mọ̀ lè kí tẹ́ ẹ bá gbọ́ ń tó sọ nípa súfí ẹjẹ múdẹ wà bẹ́ẹ̀ wọ́n rọ̀ wá àlìkọ́ọ́dí ìyáàdì rahimahullah fi kìtàbì yìí afáwa kọ́dé ìyáàdì ó mú ọ̀rọ̀ kan wá nínú tíà rẹ̀ tẹ̀rìtìbù lè mọ̀ dáríkù wàtẹ̀kìrìbù lè mọ̀ sálíkù lè má rí fásì àlàm mọ́síhábù malik volume two page fifty three sí page fifty four ẹgbọ́n nǹkan tí mọ́ mọ̀lẹ́kì tó sọ nípa àwọn sufi o a ní abdullahi ibùnú yusuf àtẹ̀ní sí wàkánà ahadu lihadiri lihazi likisọ abdullahi tẹ̀mísì ó jẹ́ ọ̀kan nínú àwọn tó wà níbi ìtàn yìí wahuwa min mashahir asihabil imamu malik ó wà nínú àwọn tó gbajúmọ̀ tí wọ́n bá imam malik lógbà tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ imam malik ẹgbọ́n tó sọ̀rọ̀. ọ̀rọ̀ táwa fẹ́ sọ ní ìsìn ẹni tó bá ìmáàmù màlìkì ló gbà la fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ mọ́ntàfà kọ́hà wà lámì yàtà sọ́gbàfà ẹni tó kọ́kọ́ sọ láyé after nine hundred years tí mọ́ màlìkì ti kú láyé ni wọ́n tó bí tọ́ ẹ mọ́ gbọ́rọ̀ yìí o kúnná ẹ̀ńdà màlìkì wà yìí wà sáàbù haúláhù àwa wà ní ọ̀dọ̀ wa lọ́jọ́ kan àwọn èèyàn rẹ̀ ìyẹn àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n sì ń bẹ ní tòsí rẹ̀ láyìíká rẹ̀ fàkọ́dà rọ́jù ló ní àlìnà sí báyìí ni ọkùnrin kan wá sọ̀rọ̀ nínú àwọn èèyàn nàṣìbáì ó wá ní yá àbá abdullahi ìwọ bàbá abdullahi ìyẹn mọ́ mọ̀lìkì ẹ̀yìndà náà sùn àwọn èèyàn kan máa ń bẹ lọ́dọ̀ wa tí wọ́n àjọ ń gbé ládùúgbò wọ́n ń pè wọ́n ní sufi ìyá akulu na kẹfì rọ̀ wọ́n máa jẹun gan-an fún mọ̀yà akulu na filikọ́sọ́ì lẹ́yìn ìgbà tí wọ́n bá jẹ ijó tán tí kò bá ràn bọ̀n wọ́n wà bẹ̀rẹ̀ ijó wọ́n bẹ̀rẹ̀ orin wọ́n bẹ̀rẹ̀ orin kíkọ fún mọ́ ìyẹ̀kù múùná tí wọ́n bá ti wá ń kọrin wọ́n wà á dìde náà rò ó fàyẹ̀rẹ̀kùsù wọ́n sì máa jó wọ́n mọ̀ jó so lásìkò yẹn àwọn tí ń pera wọn ní súfí wọ́n ti ń wà káàkiri káàkiri káàkiri bọ̀ tí wọn ò tí ì ráyè lọ́ǹtì orí burúkú wọn yẹn so ẹni wá ń sọ pé ládùúgbò àwọn àwọn kan bẹ́bẹ̀ tí ń pè ní súfí níwọ̀n bá jẹun yó tán tí kò wọ́n rán bàn tí wọ́n jẹ àjẹrànkùn wọ́n á bẹ̀rẹ̀ orin ẹ má ti wá bẹ̀rẹ̀ orin kíkọ wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa jó fàkọ́ọ̀là mẹ́ẹ̀lì ìmọ̀ọ́mọ̀ ni kí wá sọ pé àṣìbùyá àlùhùn ṣé ọmọ kékeré ni wọ́n ni kọ́ọ̀là là arákùnrin ní rárá o wọ́n èso ọmọ kékeré o kọ́ọ̀l ìmọ̀ọ́mọ̀ ni kí tún sọ pé àmàjà ní ṣé wèrè ni wọ́n ni kọ́ọ̀l láà arákùnrin ni wọ́n yìí ṣe wèrè o kọ́ọ̀mùn mọ̀ṣáàkìhùn kọ́ọ̀mùn mọ̀ṣáàkìhùn àwọn oníṣeúṣeú ni àwọn oníṣeúṣeú kan ni kọ́ọ̀lá malik máa malik wá sọ pé máa sàmìtù anna ni èmi ò gbọ́ ẹnìkan rí láyé nínú àwọn tí ń ṣe ìsìláàmù pé wọ́n ń ṣerú táwọn yẹn ń ṣe wù èmi ò gbọ́ pé nìkan nínú àwọn mùsùlùmí ní máa ń ṣerú táwọn yẹn ń ṣe wù ṣẹ̀rí bá nìsín kí túmọ̀ sí pé mọ̀mọ̀lẹ́kì ó ń jẹ́ kó di mímọ̀ fún wa wípé ní táwọn yẹn ń ṣe yẹn o kì í ṣara ìsìláàmù bàbá sẹ́yìn náà ìjó ìbọn bàdírì nìyí oníbàdìrí nìyí náà ẹ má jó ẹ má jó ẹ má jó ìtẹ̀ǹṣe yẹn mùsùlùmí ẹ má ṣe kókó tí mọ́mọ́lẹ́ fi sọ nìyẹn kò pín síbẹ̀ yẹn o wàkọ́lá mẹ̀rìwán ibùdó Muhammad àdìmáṣkì àáfàá wa ọmọ kéwú mẹ̀rìwán ọmọ Muhammad àdìmáṣkì wàá wà mí ní àtàbìlì Imam Málìkì ara àwọn èèyàn Imam ni ara àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ ni ẹgbọ́n tó náà sọ nípa Súfì sàlásàtún láàyù tàmánú na fi dì ní sàlásà láàyù tàmánú na fi dì ní àwọn mẹ́ta kan ń bẹ o ẹ gbọ́dọ̀ fọkàn tán wọn lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ gbọ́dọ̀ fọkàn tán wọn lórí kíni lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀kan nu ọmọ kéwù mọ́mọ́lẹ́kì ọmọ kí ó direct sí mọ́mọ́lẹ́kì ó láwọn mẹ́ta kan ń bẹ o ẹ gbọ́dọ̀ trust wọn three people you should not trust on your religion ta lẹ́yìn àkọ́kọ́ asúfì asúfì ṣẹ́tìrì bá bàbá ọmọ kíwù mọ́ màlìkì dáìrẹ́tì wọn láàrin mẹ́ta kan bẹ tá a trust lórí ọ̀rọ̀ ẹ̀sìn àsúfì súfì ẹ má trust súfì o bàbá onísọ̀rọ̀kù sáájú kì í sọ ọmọ ẹ má trust wọn onísúfì ni wọn irọ́ ni ẹ máa pa á wọlékọ sọ́ọ̀sì àwọn onítàn jàpá àwọn onítàn ẹ̀ wọ́n ní bàbá kan ọmọ kíwù gan ọmọ pàtàn ọmọ pàtàn yọ pàtàn lọrin yọ pàtàn nàìjíríà yọ pàtàn áfíríkà ẹ má tírọ́ọ̀tì wọn àlìkọ́sọ́ọ̀sì onítàn ni wọn wà mọ̀bùtẹ́dì hùn àti aládàdálẹ̀ ẹ má tírọ́ọ̀tì wọn ṣẹ́rí báwo yẹ̀rúdù aláàlẹ̀ àwa àfa àwa yìí ó ń fọ èsì fún àwọn onífẹ̀ẹ́nú lásìkò ìgbà náà wọ́n ń fẹ̀ èsì bá àwọn onífẹ̀ẹ́nú wọn láà gbọ́dọ̀ trust ti sufi a gbọ́dọ̀ trust ti àwọn onítàn apìtàn a sì gbọ́dọ̀ trust àwọn bídíà lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa ọ̀rọ̀ tá a kà bọ́ ta ẹ̀ wọ́n wà nínú tẹ̀rẹ̀tìbù lè mọ̀ dáríkù wàtàkìrìbù lè mọ̀ sálíkì lè mọ̀ àrífàtì àlàámi mọ́gàbí malik volume three take two two six ṣẹ̀rí báwọn tọ́ọ̀ ibi táwọn ládé yìí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé Imam Màlìkí sọ ẹ púrúfù ẹ̀ fún wa inú tí àwòlẹ̀ ti rí ta ló gbà wá eléyìí táwa rí Ali Adawi ló sọ pé Imam Màlìkí sọ Ali Adawi sì nìyí lẹ́yìn bíi nine hundred years tí mọ́mọ́lẹ́kì ti kú láyé nine thirty three years gẹ́gẹ́ bá ti sọ gẹ́gẹ́ bá ti fi hàn yín lẹ́ẹ̀kan òní wọ́n tó bí ta ni òní wọ́n tó bí àfa Ali Adawi Ali Adawi òní wọ́n tó bí ẹ̀yin ẹ wá lọ mú ẹ̀ tó gbọ́ ọ̀rọ̀ yẹn wá lọ́dọ̀ mọ́mọ́lẹ́kì ok tó jẹ́ akẹ́kọ̀ọ́ ìmọ̀ mọ̀lìkì títí tọ́rọ̀ yẹn ti wá dé inú tíra ẹlẹ́mu wá. ìmọ̀ mọ̀lìkì ìbá sọ pé ẹ ń bá tàbá kọ́hà tí ò tàbá wá fà ìbá sọ bẹ́ẹ̀ òun náà sùfì. wọ́n lẹ́mu yẹ kó sùfì yàrá ìmọ̀ mọ̀lìkì ọ̀bàjẹ́ sùfì àwọn akẹ́kọ̀ọ́ tó kọ́ lẹ́kọ̀ọ́ kò ṣe súfí ẹ̀kàn wá sàn wá àtàmọ́ àtàmọ́ láti gbé súfí wọnú ẹ̀sìn wa kò jọ so àtìyànjú ti mọ́ màbọ́ ànípa ohun tí ẹ̀wù lẹ̀ sọ kankan tó gẹ̀ mọ́nà súfí yóò yìn wọ́n ní o yóò kàn wọ́n lábùkù ní o gbà tí ò gbúrò wọn ní ti Imam Màlìkì tó gbúrò wọn ní tẹ́ ẹ sọ kó sọ kò fẹsẹ̀ rinlẹ̀ approve bó ṣe sọ fún wa èyí tó sọ rèé ọ́tàbùkù wọn ni òǹgò sì jẹ́ súfí ìbáyìn wọn pẹ́nire ni wọ́n olóòbá jẹ́ súfí ẹjẹ́ wa lọ sọ́dọ̀ mọ́mù ṣáfì báyìí kí lẹ ní mọ́mù ṣe náà bàbá.

Kò lè ṣe lákòókò. Kò lè ṣe lákòókò. sí lọ́dọ̀ gbogbo àwọn àmì wọn ní ká ọmọ wọn. wọn ní ká ọmọ. ìṣòro ni ká tó mú yàn ní mọ́tálásí ká ló jalè. ká ló jalè kò tọ́. ẹ̀yà dáàmú ojú mọ́tò. nígbà tó o ti ń bẹ̀ ẹni tí o bá ti tọ́ wò ní wàá fi lọ ẹni tó bá tọ́ náà ní wàá fi lọ ìyá bọ̀ tara wa. tọ́ bàbá fẹ́ fi hàn ayé pé mọ́mù ṣàfi pé ó jẹ́ oníṣúfí iṣẹ́ ẹgbọ́n ní ìsìn só fi hàn pé oníṣúfì ni mọ́mù wa ṣáfì só fi hàn pé oníṣúfì ni mọ́mù wa ṣáfì yìí rahimahullah. ṣe é rí pé bàbá yìí kàn dára rẹ̀ láàmú ni ọkàn dára rẹ̀ láàmú ni bẹ́ẹ̀ ni. imam wa ṣáfì ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ tí wọ́n sọ pé imam wa ṣáfì sọ yẹn àwọn àpá àfihàn rẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n sọ ọ́ pé mo bá wọn súfí lògbà o nínú ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu wọn tí mo rí pé ó wúlò ò ní pé àkókò àkókò dàbí idà tó o bá fi gé nǹkan yóò gé ọ àti àwọn ìyókù gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀hún àwọn àáfàá wa wọ́n fi rinlẹ̀ pé ìmáàmù wa sáàbì ṣèkéde o pé wọ́n sọ bẹ́ẹ̀. tọ́ ìyẹn ọ̀wá túmọ̀ sí pé ìmáàmù wa sáàbì jẹ́ oníṣúfì ní ìsìn ìyẹn lè kóòtì àwọn kírísítẹ̀nì pé àwọn kírísítẹ̀nì máa ń sọ wípé tí wọ́n bá gbọ́ ọ létí ọ̀tún kó o kọ ti òṣìṣì pé mo kóòtì pé wọ́n sọ bẹ́ẹ̀ yẹn kò túmọ̀ sí wípé màá jẹ́ kírísítẹ̀nì ẹ̀gẹ́tẹ̀ lèsè mo ní mo bá àwọn kírísítẹ̀nì lò mo bá wọn lò sọ ibùtù sùfì yìí sọ ibùtù nàṣọ́ra mo bá wọn lò ni ìyẹn ò túmọ̀ sí pé àna sùúfì tàbí àna nàṣọ̀rọ́ọ́ní bàbá sọ̀yí bùtù fùlànà mo bá lágbájá lò ní mo bá lò bóyá jọ ń gbàdúgbò bóyá jọ ń gbèlú bóyá jọ lo àsìkò kan náà. so láàrin àsìkò tí mọ̀mùsàbí wà ọ̀rọ̀ àwọn sùúfì ó ti ń gbèrú ó ti ń gbèrú wọ́n dẹ̀ ń gbọ́ ohun tí wọ́n ń ṣe so nínú ọ̀rọ̀ tí wọ́n bá wọn gbọ́ látọ̀dọ̀ wọn ó ní ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn ẹ̀rí tá à ń retí pé kẹ́ ẹ mú wá ni pé ìmọ̀mù ṣàbí jẹ́ súfí. kò sẹ́ni tá à lè bá lò kò sẹ́ni tí à lè bá lò nígbà bá ti jọ wà nínú ìlú tá a jọ wà ládùúgbò àjọbára wa lò a sì lè sọ pé wèrè kan bẹ́ńbẹ̀ ń ti ń gbẹnu ilé òun wèrè náà ó mọ sọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà mo sì tàǹfààní pẹ̀lú ẹ̀ o tí wọ́n á ní kí lọ̀rọ̀ náà kan ní kan ní àkókò ìdání o tọ́ bá lò tọ́ bá fi gé nǹkan yóò di ọ ṣé ìyàwó túmọ̀ sí pé máa di wìrì ni. títí máa màlèké ń sọ nìyẹn pé àwọn èrè kan bẹ́ẹ̀lù ìṣe ń jẹ́ súfì o wọ́n máa ń sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn òun rèé tí mo rí pọ̀rọ̀ náà kò takẹ̀sì kò so kò tí ì sí tó ń fi rinlẹ̀ ní ọ̀rọ̀ yẹn wípé ìmáàmù wa sáfì jẹ́ oníṣúfì ẹ wá máa gbọ́ nǹkan tí ìmáàmù sọ nípa oníṣúfì gangan ẹ máa ìmáàmù wa sáfì yìí fakọ́lá Yunus ibùnú adùlẹ̀ àlá yúnúsù ọmọ abdulhala ọ̀kan nínú àwọn èèyàn ìmáàmù wasafi ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ ó ní samitu ṣàfihàn ìyá èmi gbọ́ tí mọ́mù ṣàfihàn sọ pé láwù excuse me láwù àna rọ́jù láńtà sọ̀wùwàfà tó bá jẹ́ pé ọkùnrin kan ó di súnfì awọ́là nàá ní ìyálẹ̀ta níbẹ̀rẹ̀ láà níbẹ̀rẹ̀ ọjọ́ láàárọ̀ ọjọ́ summa ìyá àti àlẹ́ yìí àzòwò ó gba ọwọ́ súfì ìbẹ́mu asáfì ní sọ̀rọ̀ yìí o ó ní láwọn anàrọ́jù láǹtà sọ́wọ́fà awala nahari awala nahari ni ìbẹ̀rẹ̀ ọ̀sán ìbẹ̀rẹ̀ ọ̀sán bí àsìkò dùhà lámúyá tí àléyìí dúhùrù ìmáàmù wa ṣáàfì wa ń sọ pé àìlá ò ní dé bá láyé ilá wàjádìtàwó áhámákọ̀ àfi kó o padà rí ẹni yẹn ní ìnúbu òpònú ọ̀dẹ̀ dẹ̀dẹ̀wùrẹ́ afọ́fúngbẹ̀mù. لو أن رجلا تصوف أول النهار لم يأتي عليه الظهر إلا وجدته أحمق tó bá jẹ́ pé nìkan sẹ́ ó di súfì láàárọ̀ kí lúrì tó tó tó bá padà rí yóò ti dìdàkudà yóò ti di wèrè ti di amukú mẹ́kọ̀ọ́ rọ̀wáhù àlìbẹ̀yì àkìí fi manaqib fi manaqib Shafi'i volume two page two oh seven bi isnadin sahihin sẹ́ẹ̀rí báwo àwọn èèmú ọ̀rọ̀ ẹlẹ́jẹ̀ wá ń tiwa báwo ni mọ́ọ̀mù Ṣáfì ó ṣe sọ lórí eléyìí ṣé ọ wà á máa jókòó táwọn ń súfí tó ń gbọ́n wà á do ní súfí làwọn àna rọ́jùlá tasọ́wọ́fà nahar làmìyá àti àlẹ́ ìzó ìlà wàjásàhù àhàmàkọ̀ tó bá jẹ́ pé dájúdájú ọkùnrin kan ti súnfí láàárọ̀ àìlá òní tí ì tó tí ó fi di òmùgọ̀ ẹ̀dá sọrí báwọn tọ̀ ìmọ̀ọ́mù sáàfì tún sọ báyìí wàkọ́lá àìdọ̀nù ó sọ pé mọ́ làzímà áhàdùn àsòfìyà àrìbáyìnà yauman fàádà ákìlùhù ilé ìyábàdá ìmáàmù wa ṣáàfì ó ní ẹnìkan ò ní dún ní mọ́súfí fún àrìbáyìnà yauman fún ogójì ọjọ́ péré fàádà ákìlùhù ilé ìyábàdá ẹnìkan ò ní dún ní mọ́súfí fún ogójì ọdún péré fún ogójì ọjọ́ ogójì ọjọ́ ni àrìbáyìnà yauman ẹnì kò ní ṣe súfí kó practice súfí fún ogójì ọjọ́ kí ọpọlọ rẹ̀ padà sọ́dọ̀ ẹ̀ mọ́ láíláí kí ọpọlọ rẹ̀ ṣe kí ni kó padà sí ọ̀dọ̀ rẹ̀ mọ́ kí wọ́n la fẹ́ pé ẹ̀yin bàbá tẹ́ ẹ ti wà lórí súfí tẹ́ ẹ̀ sírú ọdún kan tẹ́ ẹ̀ sírú ọdún méjì ọpọlọ yìí ò lè padà mọ́ láíláí ìmọ̀mù ṣàfi ló sọ wípé ẹ̀wù dáadáa mọ́ làzímà áhàdú àsòfìyà ẹnìkan ò ní dún ní mọ́ súfì ẹnìkan ò ní máa ṣe súfìyà ẹ̀sìn ní lọ́tọ̀ kó wá ṣe fún ogójì ọjọ́ fàádà ákìlú ilé abàdá kí làákàyè rẹ̀ kọ́pọlọ ẹ̀ wá padà sọ́dọ̀ rẹ̀ ọpọlọ rẹ̀ ó ti dọ́ta kò sí ní tẹ́ ẹ fẹ́ bá sọmọ́ tí ó gbọ́ ọ́ torí pé ó ti rìnrìn àjò burúkú nínú ẹ̀mí ó ti di ẹgbẹ́ ó ti di ọmọ ẹgbẹ́ awo òkùnkùn súfí ọ̀rọ̀ yìí wà nínú tẹlifíṣù ìbílíṣ tẹlifíṣ ìbílíṣ ọ̀nà tí ṣètọ́ni máa ń gbà da ọ̀rọ̀ ọ̀rú mọ̀yàn lọ́wọ́ sọfúà three two seven sọ fún wa three two seven so ti ìmọ̀mù wa ṣáàfì nìyẹn o báwo ni ìmọ̀mù wa ṣáàfì ó ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí kalẹ̀ ọ̀rọ̀ tẹ̀lé tẹ̀lé di bọ́ǹkẹ̀ pé kò sọ ọ̀rọ̀ tó dá sí pé ẹni tó gbà wá lọ́wọ́ rẹ̀ èmédè student rẹ̀ ní Yunusu ọmọ Abdul Ala oníṣẹ̀lẹ̀ tù ó fi ti ara rẹ̀ gbọ́ ni ẹ lè fi wí ọ̀rọ̀ tí ali adáwí sọ tí ò fi ti ara ẹ̀ gbọ́ lọ́dọ̀ mọ́mú wa mọ́lìkì kò wọn. Yunus ọmọ Abdulhala ó ní mo gbọ́ tí sàbí ń sọ pé tọkùnrin kan bá gba ọwọ́ ṣúfì láàárọ̀ kó tó dá ìlà yóò ti dòpò nù. Wọ́n ti sọ́dọ̀pò nù torí ń bọ̀ bá di wípé eléyìí ọlọ́ọ̀ni ìwọ ọlọ́ọ̀ni èmi ọlọ́ọ̀ni tí ò sì dòpònú tí ò sì gbọ́dọ̀ tapò wọ́n tí ò ní dòpònú tí wọ́n bá sọ tí wọ́n bá sọ fún wípé gbà pé sọ̀rọ̀tùlì fásitì o ó lọ lájú àlòkùrárì lọ o tàbọ̀dọ́gba sí àlòkùrárì nígbẹ̀gbẹ̀rún mẹ́fà tí ò sì gbọ́dọ̀ bí wọ́n léèrè tí ò ti dòpònú tí ò ti di ahama tí ò ti di bàbá ńlá òmùgọ̀ so níbo lẹ́yìn tí wá rí kí ìmọ̀ mùsàlù wá jẹ́ ọgbà bisú fi kọjá níbo ẹ ti rí ẹ níbo lẹ ti rí ìmọ̀mù kìíní kò gba bisú fi kọjá ìmọ̀mù kejì kò gba bisú fi kọjá ìmọ̀mù kẹta náà kò gba bisú fi kọjá ọwá tó wá kan ìmọ̀mù kẹrin kí ni bàbá yìí fẹ́ sọ nípa ìmọ̀mù kẹrin ẹ̀já tún gbọ́ gbogbo ń tẹ̀sán pátá lẹ́gbèsì rẹ̀ ẹ má wọlé bí mò ń tó ògbé báyìí ń sọ̀rọ̀ yìí bí mò ń tó gbè ń sọ̀rọ̀ yín. ọ̀rọ̀ kí ni ìmọ̀ muhammadu kú máa ń bàjẹ́. àlìyìnbá muhammadu rahim awúláwù tààlà ìmọ̀ muhammadu fún ọ̀rọ̀ jẹ̀ máa ìmọ̀ muhammadu kú máa ń bàjẹ́. káà nàlí ìmọ̀

Nàìjíríà sábáwá àkúta oókùn sí yàtà. Ó ti wọ́n mọ́ mi. Bọ́ọ̀lù tí mo fẹ́ sọ fún ẹ̀yìn. Bọ́ọ̀lù tó ti ẹ̀kọ́ gbọ́. Jìnnà sí ìjókòó ti àwọn tó ń kura wọn tó bí yìí o. Mama, bàbá dúró sọ́dọ̀ wọn o. Wọ́n tẹ́lẹ̀ lọ́dọ̀ wọn o. Nígbà tí àwọn Kírísítẹ́nì bá sọ fún àwọn èèyàn pé, wọ́n kúrá nìyẹn. Ẹ má máa ta ẹ̀. Okay o. Fàlámà sọ ìgbà abá àmúgádà ájípa di aṣòwò fíìmù. Ó nígbà tó wọ́n sọ̀rọ̀ tó wọ́n súnmọ́ Abu Hamusa Alùbàgídáàbí. Àṣòfin tóun tóun fara mọ́ Abu Hamusa ìyẹ́jẹ́ ìmọ̀mù Amadu ló sọ̀rọ̀ yìí. Ìmọ̀mù àwọn àlùfínà wájà máa. Ìmọ̀mù wọn nìyẹn. Òṣèlú. Wọ́n àwọn bá a tó jẹgọ nínú ọ̀rọ̀ ìpè ìmọ̀ọ́mù wa Ahmad pé nígbà tó súnmọ́ ọ̀rọ̀ ń sún fi Abu Hamza al òun gan ni wá sí ti ìmọ̀ọ́mù Ahmad ẹ lọ tún ìkànkà wa Ahmadu ọ̀gbà kankan lọ jókòó sọdọ Abu Hamza al wọ́n pe ìmáàmù wa imam ahmad ní ìmáàmù imam al-sunnah wal jama'a kìí ṣe fóònù ló jẹ́ nọ́mbà wánù ìmáàmù àbọ̀ ànífà nọ́mbà wánù ṣùgbọ́n wọ́n kàn fi yẹn ọ̀nà wọn ni kìí ṣe táwọn náà jẹ́ nọ́mbà wánù kí wàá ní ìmáàmù màlìkì wá jẹ́ sóhun èyí ṣe ìmáàmù al-sunnah tó ń ṣubú ni ìmáàmù àbọ̀ ànífà kí á ló jẹ́ ṣé kìí ṣe ìmáàmù al-sunnah tó ń ṣubú ni. Mamu ṣáfì kí ló jẹ́ tí òun èsì ìmáàmù àlùjù náà tí màmú ṣubú ni get out ẹlẹ́gbàdùn. sòdì tẹ́fín èdè tí wọ́n fi ń pè mọ́ọ̀mù Ahmad ibùn abali ní mọ́ọ̀mù alùsùn náà wal jamaa ònípe lásìkò tiẹ̀ fìtínà àwọn oníṣúfí àwọn bíbí àpọ̀ gan-an ọ̀pọ̀ gan-an ọ̀rọ̀ kálíkùlù kùránì pé kùránì o ẹ̀dá ọlọ́ọ̀ni wàhálà yẹn le gan nígbà náà lọ́hùn ọlọ́wà mú àfàwà ìdúró náà fi ń pè ní ìmáàmù alùsùnà wọ̀lìjàmà àwọn tó ṣáájú ẹ̀ náà ìmáàmù alùsùnà ni wọn ìmọ̀tò alùsùnà wọ̀lìjàmà gbogbo wọn. sẹ́wárí tàǹtẹ̀ tó wá mú wáyé olùlẹ̀ pé ẹ ìmáàmù ẹ ìmáàmù wa Ahmad ibùdó àǹbàlì pé ó sọ fún ọmọ rẹ̀ pé jókòó táwọn aládìí sí so ń bọ̀ fún wáyá oníkọ́mọ̀ jìnnà sí àwọn oníṣúfí oníkọ́mọ̀ jókòó sí àwọn aládìsí nígbà tó wá yá wọ́n tún wá kọ́mọ̀ láṣẹ pé kọ́mọ̀ tún padà sọ́dọ̀ àwọn oṣúfí irọ́ lẹ pa ta ló gbà wá ta ló gbà wá ẹ̀yin oṣúfí tí ń ti gbá yín tí yín ó ti gbá yín nígbà tí já sí pé orígun ẹ̀sìn yín àkọ́kọ́ orígun ẹ̀sìn yín àkọ́kọ́ irọ́ ni. tó ti ga sí pé ẹ̀yin kì wádìí ọ̀rọ̀ ẹ kì í tọpinpin ọ̀rọ̀ ẹ̀yin tọpinpin ọ̀rọ̀ bíi kẹ́ ẹ sáà máa rí nìyàtọ̀ lára ògiri ilé yín ní máa ń ṣe Ahmad ẹ máa gbọ́ Ahmadu wọ́n lọ sọ pé kọ́búlà mùsọ́ àbátí lè sùfíyà kó tó di pé ń bá àwọn oníṣúfí ṣe pọ̀ ọ sọ fọ́mọ rẹ̀ ọmọ rẹ̀ Abdullahi wípé ìwọ ọmọ mi o alekabil hadith hadith ni ọmọ lo wa ìyáka mọ̀jàlásátá àwùláì jìnà sí àwọn wọ̀nyẹn o alẹ́dínà sàmà àfúsàm sòfìyà àwọn tẹ́sán àwọn ní sùfì fa iná mùrọ̀bá máa kánà àdúm jáhilan bí àkàm ó ṣeé ṣe kíkan nu wọn jẹ́ aláìmọ̀kan bí àkàmì dín nìyí tí ò ní mọ̀ kankan nípa ẹ̀sìn rẹ̀ so ó ní mọ́mù wa amadu sọ bẹ́ẹ̀ fún ọmọ rẹ̀ abdullahi wọ́n wá ní lẹ́yìn ìgbà náà tí ìmọ̀mù wa amadu wá falama sọ́hìbá aba hamza tí ìmọ̀mù wa ahmadu tó wá bá abu hamza rìn <laughs> abu hamza tó jẹ́ sufi ọmọ al-baghdadi wàá rọ́fà wàrà nǹkan tó wá mọ̀ ìṣesí àwọn èèyàn yẹn hasiba ayekun ó wá bẹ̀rẹ̀ sí ni máa sọ fún ọmọ ẹ̀ pé ìwádàdì yìí ó wá ń sọ fọ́mọ ẹ̀ pé ìyá wádàdì ìrọmọ mi àléyìíká bí mùjà lọ́sàtì àwùlá ìkọ́wò ọ̀yá o máa jókòó ti àwọn èèyàn wọ̀nyẹn o fàáyínà mùzádù àléná lè kẹ́sìlá tó láyìn torí pé àwọn èèyàn wọ̀nyẹn yẹn àwọn súfì yẹn wọ́n pọ̀ jù wá lọ níbi ìmọ̀ wàlìmọ̀rọ̀ kọ́bà wọ ìpayà wà zuhud àti ìráyísá wà olúwù lè hímàm wà olúwù lè hímàm àti kí èèyàn ní èròǹgbà tó ga ha tọ́yì hádìí alkalimat min kitabi tanwir ṣe rọ́rọ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tá a kà yìí láti inú tíra tẹ́ ń pè ní tẹ̀niwíru lìkùlù ló ti wá tẹ̀niwíru àlìkùlù stage four oh five lílé aláàmá àbá àgbà tó ṣe ni asheikh muhammad amin ibùnú fatilai alikurudi alikurudi asheikh muhammad amin ibùnú fatilai alikurudi àbá yìí alimutawafa fìsànà ẹni yìí ó kú ní one thousand three hundred and thirty two years so wọn ò mọ specific ìgbà tó délé ayé ṣùgbọ́n ọwọ́ parí one thousand two hundred years ló délé ayé sáà pé tabajọ one thousand two hundred years tàbá yọ kúrò nínú wọn ló kú ní one thousand three three two tabayọ one thousand two hundred definitely after one thousand two hundred years ni wọ́n bí ẹni tó sọ pé ìmáàmù mali ìmáàmù ìmáàmù ahmadu sọ̀rọ̀ yìí wọ́n bí ní one thousand wọ́n bí ní after one thousand two hundred years wàtúwú fìyà alimam ahmad ibn ambal two forty one wọ́n sì bí ìmáàmù wa ahmadu ní two four one ok wàtúwúfìyà ìmáàmù wa ahmadu kú ní ọdún two four one ẹ wo difference níbẹ̀ láàrin méjèèjì ká sọ pé wọ́n bí ká sọ pé bàbá yìí kúrú bíi àfa kúrú bíi ká sọ pé ká sọ pé wọ́n bí ní bíi one thousand two hundred ok ká ló lówó thirty two years láyé ká gbà pé wọ́n gbé one thousand two hundred ok ká wá yọ yíyà tí Imam Ahmadu ti kú kù mbẹ kẹ́ni mọ̀ fáwọn Sufi aládàáwò ni wọ́n one thousand two hundred years tábà wá yọ two four one kù mbẹ two four one kù mbẹ kí nine fifty nine years so a rí minimum of nine fifty nine years láàrin kúrú bíi àti ìmáàmù wa Ahmed, ẹnu ta ni kúrúdí ti gbọ́ ọ kúrúdí ẹnu ta ló ti gbọ́ ọ. gbogbo ọ̀rọ̀ tí ọba ti ní ìsìn náà jù àwa àlùsù náà àwọn ìgbára lè rúmọ̀ ní ọ̀rọ̀ tí ò ní sánà rúmọ̀ ni wọ́n máa ń pè rúmọ̀ ìròyìn ẹlẹ́jẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. ìmáàmù wa Ahmadu tẹ́yìn wá ń sọ tẹ́ wá gbé ọ̀rọ̀ tó jẹ́rú mọ̀ wáyìí nípa rẹ̀ yìí ẹ wá wo tó ṣe fakọ̀dé hazara alimam Ahmad minal harif àbí muhasibi lásìkò wa Ahmadu ó máa ń kìlọ̀ fáwọn èèyàn àfáà tí ń jẹ́ harisu muhasibi àti sàríyù sákọ́tí sàríyù sákọ́tí sẹ́dá méjèèjì yẹn àfáà ni wọ́n o harisu muhasibi àti sàríyù sákọ́tí àfáà ni wọ́n o ṣùgbọ́n ní súnfì ni wọ́n wọ́n sì gbajúmọ̀ lásìkò wa ìmáàmù wa ahmad ìmáàmù wa ahmad wa máa kìlọ̀ fáwọn èèyàn wípé ẹ jìnnà sí harisu ẹ jìnnà sí sàríyù ẹ jìnà sí harisu ẹ jìnà sí sàríkù sákọ́sí wọ́n sọkúsọ ni wọ́n oníṣúfì ni wọ́n. so ọ̀rọ̀ tẹ́ ẹ ní ìmọ̀wá amadu sọ ààrẹ rí pé ìmọ̀wá amadu jẹ́ súfì ọmọ rẹ̀ àbílẹ̀ ààrẹ rí pé ó jẹ́ súfì ọ̀rọ̀ tẹ́ ẹ sì wá sọ pé ó sọ yìí fọ́mọ rẹ̀ yìí ìròyìn ẹlẹ́jẹ̀ ní nine hundred more than nine hundred years ló wà láàrin ìmáàmù wa ahmadu àti àfa àkúrúdí tó sọ ọ́ ìròyìn ẹlẹ́jẹ̀ ní ẹyẹ sọmọ in the contrary ìmáàmù wa ahmadu máa kìlọ̀ fáwọn èèyàn against àwọn àfa lásìkò tiẹ̀ ni. gẹ́gẹ́ bó ṣe ń wọ̀nà àwọn èèyàn ègéǹsì harisu gẹ́gẹ́ bó ṣe ń wọ̀nà àwọn èèyàn ègéǹsì sàríyù sákọ́tì àkọsílẹ̀ wà nínú tẹlifísù ìbílísù page one fifty one dé one fifty two ṣe ti wá rí báyìí wípé kò sí kankan nínú àwọn ìmáàmù àríbá tó jẹ́ sùfù bàbá ẹyẹ tó lọ gbá irọ́ mi ìjáde kí n tó jà yín. ẹ̀lọ́ wárọ̀ mi jáde jáde kò sí ìmáàmù kan nínú ìmáàmù wa mẹ́rẹ̀ẹ̀rin tó jóni súfì wáyé tẹ́ ẹ̀ jókòó ara yín jẹ́ wáyé tẹ́ ẹ̀ mú ara yín ẹjẹ́ wa tẹ̀wájú. wàkọ́ọ́lá àbúbákírì tọ̀rìtù sí kọ́lọ́wọ́n bọ́bá wa. Abubakar Tọ̀rọ̀kúṣí ẹgbọ́n tó sọ ó ní mọ́gábù sùfíyà ojú ọ̀nà sùfí bàtọ́ọ́là ojú ọ̀nà ẹni tí ò nìkan ṣe ni aláìní kan ṣe ni máa jẹ́ sùfí aláìní ọlọ́run sì ni máa jẹ́ sùfí torí pé yóò ní ó ti fún un ní ọ̀pá tó wọ́n máa fà tó wọ́n fi dípò òun tó wọ́n fi dípò tìlàwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàjàhálà ojú ọ̀nà ìmọ̀kan ni ní máa ń sọ̀yàn di aláìmọ̀kan ni wà dọ̀làálà ojú ọ̀nà ìṣìnà ni wà ámàlì islam ṣẹwárí islam wà ámàlì islam kò sí nǹkan kankan tí ń jẹ́ islam illa kìtáàbù lọ́hí wà súnnátù rọ̀súlì kò sí kinní kan tí ń jẹ́ islam tó bá fẹ́ ṣe islam o bí ó ṣe tírà ọlọ́wà ní àti súnà ànábì muhammadu súnà òjíṣẹ́ rẹ̀ kò sí ní tó kan súfin bíi ìsìláàmù ẹ̀yin súfin ẹ̀ padà bí ẹ ti wá àlejò níyìn ọ̀rọ̀ yìí wà nínú tẹ̀síìrù àlèkúrútùbí volume eleven page two three eight sẹ́yìn pé kúrútùbí ó ní tẹ̀síìrù àkọ́kọ́ ọmọ spain sì làbá fáà kúrútùbí ọmọ spain ni wọ́n ẹ wá gbọ́ sí kúrútùbí nǹkan sọ wàkọ́ọ̀lá alí kúrútùbí rahimahullah kúrútùbí sọ pé fàámà tọ̀ríkọ̀ asùfìyà sẹ́rí tọ̀ríkọ̀ sùfì o hey àyẹ̀kúnà sheikh minhum yawman wa layla wa shahra òun ni kí ẹnìkan sọ pé òun di ṣéwù láàrin ọjọ́ kan láàrin òru kan láàrin oṣù kan mufakiran la yafturu wọ́n wà máa ṣèrònú wọ́n máa ronú wọ́n máa ronú wọ́n máa da làákàyè láàmú wọn wà ní nísìmí mọ́ fàtọ̀rí ikọ̀tù báyìí ìdàtún ànisọ̀wà ojú ọ̀nà kan ni súfì o tó jìnà sí ojú ọ̀nà tó dáa gẹ́rù lá ikọ̀bìlì bàṣà kìí sojú ọ̀nà tó bá èèyàn láàmú o wà láàmú sẹ̀míra alásùnà kìí sojú ọ̀nà tó sì dúró sórí súnà ànábì o ẹ jìnà sí o ẹ jìnà sí súnfí o ọ̀rọ̀ tí mo sọ yìí ó wà nínú tẹ̀síìrù kúrútùbì àfáà ló sọ fún ara rẹ̀ volume four page three one five nítorí náà kókó tá a fi rinlẹ̀ fún yín lálẹ́ yìí òun ni wípé bàbá gbogbo àwọn àyímọ̀ wa pátá pàápàá jùlọ àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin Abu Hanifa Imam Maliki Imam Shafi Imam Ahmad fún èso Sufi ọ̀rọ̀ tẹ́ ẹ sì mú wá nípa àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ ni àwọn tẹ́ ẹ ní àwọn tí wọ́n mọ́rọ̀ yìí wá wọn ò bá wọn láyé ọ̀rọ̀ táwọn mú wá nípa wọn àwọn tí wọ́n jẹ́ direct student wọn àwọn ni wọ́n sọ ọ́ sẹ́ẹ̀rí pé ẹ̀sán ara yín jẹ ẹ̀sán ara yín jẹ ní o ẹ̀ǹtẹ̀ra yín jẹ ní o ẹ̀yin èèyàn ẹ̀kú òbí súnfí o ṣe rí i pé gbogbo ọ̀rọ̀ wọn ni mò ń já kọ̀ọ̀kan yìí bá sì máa jára wọn bá sì máa já wọn nírọ̀ nìyẹn o òpùrọ̀ ni ó súnfí òpùrọ̀ ni wọ́n òpùrọ̀ ni wọ́n o so inshallah ó tún di ní ọ̀la pẹ̀lú ògo Allah pẹ̀lú ògo Allah ẹgbẹ̀rún kẹ́ ṣíà program yìí o. kọ̀díyàníyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Màsíhù tá à ń retí Ìsá ọmọ Màríyàmá kì í ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ máa dájú ó kúrọ̀ nìyí ríza mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ ọ̀ òkúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọ́ṣọ́ wa káàmẹ́dì kèfì ríru ní ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀. mírízà gulam ahmadu. àti ṣéwù ahmeda tó lẹ́sìn ìdáníyà pẹ̀lú ibrahim nìyà kúrúkú rọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. سبحانك اللهم وبحمدك أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك banishar fún gbogbo wọn kí gbogbo ayé ó gbọ́ kí wọ́n mọ̀ dájú wípé àwọn àyímọ́tò lárúbá kò sí kankan nínú wọn tó ṣe súfírí o wọn ò gba pásíjì súfí kọjá o wọn ò sì ṣe súfí láyé wọn rí o kò sì sí ọmọ wọn kan tó jẹ́ ń súfí kò sí akẹ́kọ̀ọ́ wọn kan tó jẹ́